mo ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olùdásílẹ̀ ikọ̀ boko haram ohun tí wọ́n ń sọ wípé àwọn ń fẹ́ rèé o ààrẹ tẹ́lẹ̀ rí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ló ṣèpàdé ọ̀hún pẹ̀lú àwọn olùdásílẹ̀ ikọ̀ boko haram ààrẹ tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olùdásílẹ̀ ikọ̀ mùjẹ̀mùjẹ boko haram ohun tí wọ́n sọ yìí pé àwọn ń fẹ́ òun nìyí lẹ́sẹẹsẹ olóyè olóṣègùn ọbásanjọ́ sọ wípé níbi ìpàdé tí òun kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ boko haram ni wọ́n ti kọ́kọ́ béèrè wípé àwọn ni àwọn dá ẹgbẹ́ ọ̀hún kalẹ̀ látàrí akitiyan láti rí ẹ̀tọ́ àwọn gbà lọ́wọ́ ìjọba nítorí wípé ìjọba kò mú ìgbáyégbádùn àwọn ní òkúkúdùn àti wípé àwọn ò rí èrè ìṣèjọba àwa ara wa jẹ ìdí rèé tí àwọn fi dá ẹgbẹ́ ọ̀hún kalẹ̀ ọbásanjọ́ ṣàlàyé lórí èyí lásìkò tó ń dáhùn sí àwọn ìbéèrè kan níbi ìfilẹ́lọ̀ ìwé ọmọ rẹ̀ dókítà kòfó ọbásanjọ́ tí ọmọ ọ̀hún kọ ìwé níbi ìfilẹ́lọ̀ rẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ní ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìdásílẹ̀ ẹgbẹ́ boko haram òun ló ní í ṣe pẹ̀lú ọkùnrin nìkan àti wípé gbogbo àwọn tí àwọn wà nínú ẹgbẹ́ Boko Haram ọ̀hún ni àwọn kàwé púpọ̀ tí àwọn ò sì rí iṣẹ́ kankan ṣe àwọn aṣojú wọn tí mo bá ṣèpàdé nǹkan tí wọ́n ní àwọn ń fẹ́ ni wípé ìgbé ayé ìrọ̀rùn Ọbásanjọ́ wá ṣàlàyé wípé ṣáwá lè sọ wípé wọ́n sì béèrè báyìí ààrẹ tẹ́lẹ̀ náà fi kún wípé àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ boko haram náà wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ lórí bí nǹkan kò ṣe dẹrùn fún wọn ó ní lásìkò tí òun wà lórí ipò ìjọba láyé ológun òun ṣèpàdé kan pẹ̀lú àwọn aláṣẹ báńkì àgbáyé èyí tó fi hàn wípé àwọn aláṣẹ òkèèrè wọ́n mọ àléébù orílẹ̀-èdè nàìjíríà Ọbásanjọ́ wá tẹ̀síwájú pé bí àwọn ènìyàn bá ti mọ àléébù ènìyàn níbẹ̀ gan ni wọ́n gbà wọlé sí onítọ̀hún lára olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi kún un wípé kí ìṣèjọba tiwantiwa tó lè kẹ́sẹ̀ járí lórílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè Nàìjíríà gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń ṣe àkóso àwọn ìyapa ẹ̀sìn àti ẹ̀yà gbogbo kí wọ́n sì wá wọ̀rọ̀ kàn fi ṣàdá lórí bí ìṣèjọba àwa ara wa yóò ṣe kárí ilé kárí oko tí àwọn ènìyàn ó sì máa jẹ mùkúdùn ìṣèjọba àwa ara ló sọ bẹ́ẹ̀ sọ dáhùn.